قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم ọlọ́run ọba ọba tó tún ṣàánú wa tó tún sọ àdó ní adúpẹ́ fún ọlọ́run kó dọ̀pẹ́ wa ọlọ́run ọba ó sọ̀rọ̀ nípa ìpìlẹ̀ ìṣẹ̀dá àwọn ọmọnìyàn àti ọ̀tá ogun eléyìí tí ṣàìtọ́ọ̀n tó sì ti ọmọ ẹ̀dẹ́ ènìyàn ṣàìtọ́ọ̀nù ó sì gùn sí a. Si ọláwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò ní kó kọjá ọba ọba tó láàrẹ́ ga tó sọ fún ànábì wa Adam aleyhi salatu ọlọ́run ní kí máa jẹ gbogbo nǹkan tó bá wù ọ́ nínú àlìjánná tí mo ní ọ máa gbé ṣùgbọ́n rẹ wà igi nìkan ni ẹ má ẹ má débi igi padà jẹ́ ọlọ́lọ́wọ́n bá ọlọ́wọ́n fẹ́ jẹ́ di mọ̀lẹ́kà ni kò fẹ́ jẹ́ agbáyé gbére ni níbòmí ó ní hal adulluka ala shajaratil khuldi wa mulkin la yabla ó ní rẹ̀ ádámù dí ń tọ́ka rẹ̀ sí igi tó o bá jẹ́ igi ìyè ni tó o bá ti jẹ́ ọmọ agbáyé lọ gbére ni òkú má gẹ́gẹ́ bó ti sọ pé aw takuna minal khalidin. ó ní wa múlìkì ńlá ayọ́bùlà tó o bá fẹ́ rí ọlá tí ò ní tán igi ńlọ jẹ tó fìrí ọ̀tá àwọn méjèèjì jẹ gbàtọ́ táwọn jẹ àwọn méjèèjì kó sínú tí ó yẹ kí wọ́n kó sí látara bẹ́ẹ̀ ọlọ́run ní àtẹ̀yìn èèyàn àtàlìjànú ẹ̀ máa lọ orí ilẹ̀ báàdùn kùn lè bá ọdún ìnáàdùn wò ẹ lọ́ọ́ máa sọ̀tà ara yín bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn ọmọnìyàn sáàmọ́ṣẹ́ ìtọ́nù lọ́tà wa gẹ́gẹ́ bá ti ń sọ lánàá ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ọlọ́rẹ̀ mi àfẹ́sù ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ń pe ara rẹ̀ láàfáà lónìí mímọ̀ ní ọ̀láàyò mi àfàlìjànú ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga nínú Suratul Kahf ó ní wípé ńgbà tá a àwọn màláíkà aláṣẹ wípé ẹ tẹríba ẹ ṣe sùjúdù fún ádámà fàṣájàdù ìlà ìbílísà kana minal jinn ọlọ́run ní àfi ìbílísù nìkan torí pé ara àwọn àlìjànú ni oníbàbá wọn fáfàṣákọ̀ an amúrì rọ́bìhìn ọlọ́run ní gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ibi tí mo wá fẹ́ lò ń bẹ̀ ó ní kí ọlọ́run ní àfàtà tákìdúnà hùn

àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ nínú àwọn àlìjánu tí ń bẹ láyé mi ń dùn ní ẹfẹ́ fìmí ọlọ́run ọba alẹ̀ ẹfẹ́ mẹ́sù lọ́rẹ̀ ẹ wá mọ ohun tó lọ ń sọ ó ní wàhùn múlákùn àjọ wọn. ọlọ́run níṣẹ́ ìtọ́nù àtàwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ọ̀tá ni á jẹ́ fẹ̀yìn yàn o tá a bá ti aláàmàrí wa yóò yanjú gbogbo ọ̀nà tẹ́sù ń gbà tí fi ń sọ ayé nù ọ̀nà ó di ma ayé wà dá àwa náà lájàǹfààní ẹ̀ ìgbà tí ọlọ́run ọ̀bọ̀ ọba rẹ̀ ga ẹ̀kọ́ kan wá dé tájọjọ kọ́ kí lẹ̀kọ́ náà ọlọ́run ọba sọ fún ádámà nípè rẹ̀ ádámà gbogbo ohun tí ń bí máa jẹ́ máa gbádùn rẹ̀ ṣùgbọ́n wọn àtìyàwó rẹ̀ látàkọ̀rọ̀ bá a. ẹ má débi igi yìí ẹ má súnmọ́ tẹ́ ẹ bá dán wò ẹ di alábòsí ẹnì kò sì ní ṣàbòsí fún ara rẹ̀ kò lè ṣàbòsí fún Ọlọ́run ara rẹ̀ ni ó ṣàbòsí fún bó bá ti ń ṣàbòsí fún ara rẹ̀ àbòsí orí rẹ̀ ní ń bọ̀ ò ṣe fún ṣùgbọ́n ádámà padà débẹ̀ àbí ò débẹ̀ ọ̀sẹ̀ lọ́run ṣàìtọ́nù ibilis ọlọ́run ní kó ṣe sùjúdù fún ádámà ẹ dákun ẹja àjọ débí ìmọ̀lẹ̀ dáadáa òun lòun ò ní ṣe sùjúdù ọlọ́run pa ṣàìtọ́nù láṣẹ ó lòun ò ní má ṣe ọlọ́run ṣe ọlọ́run sọ fún ádámà wípé má débi nǹkan báyìí òun débẹ̀ àṣẹ tí ibilis àṣẹ ṣe ni ó lòun ò ní ṣe àṣẹ ti ádámà má débẹ̀ ni òun débẹ̀ ọlọ́run wá ṣe yàtọ̀ láàrin àwọn méjèèjì ọlọ́run ṣe kí ni ó ṣe ìyàtọ̀ láàrin àwọn méjèèjì níbi tí mo fẹ́ jáde mọ́lẹ̀ nù ọ́ tọ́lá wọn ní ìmọ̀ ní pé ọ̀kan nínú ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ já kọ́ńbí ni wípé àwámírù ashaddu minan nawahi àwámírù ashaddu minan nawahi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a mà tọ́lọ̀ ní a máa ṣe tá a ṣe yìí ó léwu tọ́lọ̀ ń bá pààyàn láṣẹ pé ṣe báyìí ó tóbi ju má ṣe báyìí ọlọ́run lọ nítorí bẹ́ẹ̀ òun ló fà á tó jẹ́ pé ṣé ọlọ́run ọba òun ní ṣàìtọ́nù gúnrí sí ìyẹn làforíjì òfin bá ìrìnkọ́ àlàyé mi tiẹ̀ gbogbo wa la máa gbẹ̀yìn ṣàìtọ́nù ọ̀dẹ̀ni tá a máa làánà tí ìdọ́jọ́ gbèǹde ni ṣùgbọ́n ti ádámà má débẹ̀ ni ó débẹ̀ àforíjì ọlọ́run bá mo rò pé a rí yàtọ̀ láàrin méjèèjì anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní tí n bá pa yín láṣẹ nǹkan kan kí ló ní ẹ ṣe ọ̀hún tí n bá pa yín láṣẹ nǹkan kí ló ní ẹ ṣe ẹ ṣe ni o ṣùgbọ́n tí n bá kọ̀ fún yín nípa nǹkan kọ́ tí n bá kọ̀ fún yín nípa nǹkan ẹ jìnnà sí i tí n bá ní ẹ ṣe nǹkan ẹ gbìyànjú ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe lágbára tó bá a bá ṣe lágbára mọ́ la máa ń sọ bẹ́ẹ̀ bá ṣe lágbára tó lọ́lọ́run sọ torí bá a bá ṣe lágbára mọ́ ńlẹ̀ asásí tá ṣe nǹkan kan mọ́ tọ́ra òní kí bá gbára èèyàn bá ṣe tó kìí ṣe wé agbára wo tó tọ́lọ́run bọ́tí tọ́lọ́run fẹ́ ṣe ni kí bẹ́ẹ̀ bá ti lágbára tó bẹ́ẹ̀ bá ti lágbára mọ́ àṣẹ ọlọ́run ọba pé ṣe báyìí òun ló gún rí sí látàrí bẹ́ẹ̀ àforíjì ọba ẹ dákun gbogbo àwọn tá a mà kí ọlọ́run ní a máa kírun bá a ti ń ṣèrun yìí ó lè jẹ́yìn sọ igbó tí ò ní bọ́m̀bẹ̀ mọ́ láéláé àsìkò tá a wáyé èèyàn fi gbá àwẹ̀ ni téèyàn bá léèyàn ò ní gbà oríire lè má bá a má tí ò fi lọ bọ́ lọ ó sì lè gbà àwẹ̀ kó tó kú ọ̀ láyé ó lè fọdún kan gbà àwẹ̀ ó lè fọdún méjì gbà àwẹ̀ ní àwẹ̀ tí ò ní ní ládá tí ìnira rẹ̀ ó wá ju ìnira ti bí lọ. ọlọ́run kọ́ mọ́jà àgbà rẹ̀ tipátipá ẹ dákun ẹ já sọ́ra ń bẹ́ẹ̀ ọlọ́run ọba látara àánú ẹ̀ ọlọ́run ọba ọ̀dáwọ̀ ẹrú sin rẹ̀ fún yàjẹ́ kí ẹ ṣe torí pọ́ fẹ́ẹ́ fìyà jẹ wá aláàánú lọ́lọ́run látara àánú rẹ̀ ẹ wá wàrà tó dá fún ádámù ádámù ṣẹ̀ ọlọ́run ọba ní pé wàá sọ ádámù rọ́bà hù fàkọ̀ látàrí wípé mẹ́dẹ́bì ọlọ́run ádámà débẹ̀ ó ṣe ọlọ́run ó kọjá àlà ṣùgbọ́n ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga lẹ́yìn tó lé ádámà àti ṣàìtọ́n àti ìyàwó rẹ̀ àtàwọn arọmọdọ́mọ wọn tí ń bẹ lára gbogbo wọn tó lé wọn kúrò lálẹ́ jẹ́nà ọlọ́ni fatala kọ́ ádámù min rabbihi kalimatin fataba alayhi. ọlọ́run ní fatala kọ́ ádámà mi rọ̀bìhí kálímà tó ń fata àbáyàláyé ìnáhù huwa tàwa wọ̀rọ̀hìn. كلمات نعم إنه ọlọ́ni fatalakọ́ ádámà mi rọ́bìhì kalimatun ọlọ́run ọba ọba aláàánú ó fẹ́ jẹ́ kí àánú ọba ádámà àwọn gbólóhùn wá tọ̀dọ̀ ọlọ́run ọba wọn wá bá ádámà ọlọ́run fi mà á ọlọ́run kà fi mà á tí ń tí mo kó sí àwọn bẹ tó yẹ kí n wí àwọn ádámù mi rọ́bìhín kàlímátìn ọlọ́run ọba gangan fúnra rẹ̀ nítorí wípé kìí ṣe wípé ọba àkàní ọba aláàánú ni àdẹ́wò òun ló fi gíṣe fún ádámà nítorí pé èròǹgbà rẹ̀ kó lè bàjọ́ kí lè èròǹgbà rẹ̀ ó náà ní pé orí ilẹ̀ ní ìdáyìí sí arúndẹ̀kọ̀ọ́lé orí ilẹ̀ lọ́lọ́run bá lá máa gbé a máa gbé òkè ẹ̀ nígbà tẹ́mi bá ń bẹ lára wa títí dọjọ́ kú tí ẹ̀mí bá kú ọ̀tán á lọ máa gbé inú ẹ̀ títí tá a fi pàdé ọlọ́run méjèèjì ni a máa gbé òkè ilẹ̀ nígbà tẹ́mi bá ń bẹ lára wa a máa gbé bẹ̀ tara tẹ̀mí nígbà tẹ́mi bá kú ọ̀tọ́ bá padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀yọ́ mẹ́ wo nígbà tẹ́mi bá kúrò tó ń bá padà sọ́dọ̀ ẹni ọ̀dà ọba dẹ́dàá ara wọ́n wà lọ́mọ gbénu a máa gbé bẹ́ẹ̀ títí tọ́lọ̀ wọn bó tó fi wá gbé wa dìde tẹ́mi ó padà ibi tọ́lọ̀ ń fẹ́ jẹ́ a máa gbénu nítorí kí tí ó gbé ádámà débi ò lè bá a kó ọlọ́ọ̀ni má débi torí pé káwá lè ba àmọ́ kọ́ lọ́wọ́ ọbẹ̀ yìí ṣe ọba náà lọ́wọ́ akọ ní torí ẹnìkan yìí bá tí èèyàn bá ti lé ń dẹ́ṣẹ̀ kan tọ́lọ́wọ́n bọ̀ bá ti lè gbà tútúbà rẹ̀ kò ní túbà nítorí báyìí mú òyàn ronú wípé mo fẹ́ túbà kúrò níbi ọ̀ràn tí mò ń dá síwájú ọlọ́run ọlọ́run ti gbà tútúbà ẹ̀ nìyẹn ọlọ́run ní wípé àwọn kẹlíbẹ́ẹ̀t àwọn agbólóhùn kan ń bẹ tí rẹ̀ ádámù ọ sọ tá a fi ṣàforíjì fún ọ yọ̀wé ọmọ ọlọ́run wá kọtàlá kọ́ آدم من ربه كلمات ọlọ́run bá kọ́ ádámà láwọn agbólóhùn kan bọ́lọ̀ ti sọ ń bí inú ọlọ́run ni ádámà láwọn tó gba àwọn agbólóhùn náà ádámà náà wàá dúró àwọn atáǹbẹ́ ń bí ẹja kun ẹja sọ̀rọ̀ dáadáa nǹkan méjì kan ń àrùn ni. ẹni méjèèjì bá bá yókù bára ẹ̀ téèyàn bá fọkàn balẹ̀ sọ́lọ́run jù kó ṣe bọ́lọ̀ ni à pẹ̀lú adúrún tí mo wá ń ṣe síwájú ọlọ́run yóò wá jẹ mí yà tọ́ ọba ìfẹ́ mi balẹ̀ sọ́lọ́run jù ó sórí ibú ìní ń kọ́ bọ́ ń súnfì ọ́ nǹkan èmi tí mo ti sáré sàgá fún like seventy thousand ẹsẹ̀ wọn á dá tọ́lọ́mù mi ní foríjì mi jẹ́ máa dá lọ yìí tún sàṣàgà fún láì mi èmi tí mo dẹ́sẹ̀ tí mo ti yan náà fìlà lóru yóò wà déwájú ọlọ́run yóò rí pé gbogbo dáadáa tó ń ṣe ó ti bàjẹ́. bẹ́ẹ̀ náà ni kéèyàn rọra rẹ̀ pípé àdúrẹ́sẹ̀ tí mo dá yìí ilé ìráforíjì má kọ́ wá ní tó kù pé wọ́n lọ gbé nǹkan jẹ ni bọ́ ọ bá gbé nǹkan jẹ inú náà lọ́ọ́ lajú sí. kò sí ní tó tóbi táforíjì ọlọ́run bò tóbi jùlọ. ádámà ọgbà àwọn gbólóhùn kan lọ́dọ̀ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga bọ́lọ̀ ti sọ ń bínú ṣùgbọ́n ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga nítorí ìfẹ́ tó ní sí a ó wá sọ àwọn gbólóhùn náà láàyè ibòmí. ọlámùnà. lánàá. ọlọ́run bá ní kí ń tí tó sọ àwọn méjèèjì nù tán wà náà dáhùn máa ọlọ́run ọba wọn wá pè wọ́n ó pè àwọ̀ ọ̀pọ̀kọ àlámọ́ ànáhàkú igi tẹ́ ẹ débẹ̀ ṣe wọ́n sọ fún yín tẹ́lẹ̀ wà á iná ṣàyìn ọlọ́ni ṣe ń sọ fún yín pé èṣù èṣù ọ̀tá yín ni kì í ṣọ̀tá tó pamá wàláì bí èṣù ṣe wá tó yìí náà tọ́ta rẹ̀ tóbi tó èṣù yìí náà làwọn èèyàn ń bá jẹun títí dìsìn yìí àwọn ènìyàn sì ń fọtí sínú títí dìsìn yìí àwọn ènìyàn aráàmù tọ́lọ́wọ́n bá lòun ọ̀fẹ́ ó wọn lójú láàyè lọ títí dìsìn àwọn èèyàn sì ń fi orin rìláàksì inú àwẹ̀ orin kí àwọn ọmọ fi relax káàwé ọmọ bá a gbó àwọn. títí di sí yìí ayọ̀ ọkọ àwọn ènìyàn bá ọba kọjá ní mẹ́rin ẹ̀jẹ̀ níṣẹ́ ó ba àwọn èèyàn kan tí wọ́n dáná owó lẹ̀ dáadáa kojú kọ ọba láwọn sáà ń jẹun lọ lọ́sàn kan nínú ọ̀rọ̀ tó. ayọ̀ ọkọ àwọn ènìyàn ọlọ́run ọba ọba tó láàrẹ́ gàgbà tó wá sọ bẹ́ẹ̀ fún wọn tán ọlọ́run wá kọ́ wọn tútú bá kọ́ lárọ́ bàánà bọ̀lámúnà àrùn fòsànà atọ́kọ àtìyàwó ẹ eh, ẹ dákun ọlọ́run ní pé kọ́ọ́lá kò sọ pé kọ́ọ́lá kọ́lá dàmà nìkan lọ sọ bẹ́ẹ̀ tọ́ ọ bá fẹ́ yàwó tí ò ní bọ́ ọmọ ọlọ́run ó ṣòfò ìyàwó tí ò ní bọ́ ọmọ ọlọ́run tọ́ ọ bá fẹ́ ọ̀daràn torí wípé nínú ilé rẹ ìwọ nìkan kọ́ ló dẹ́ṣẹ̀ ìyàwó rẹ ọ̀dà ń bẹ̀ ẹ̀ṣẹ̀ tẹ́lómi kó sí ìyàwó rẹ lọ́wọ́ lubẹ̀ tí wọ́n bá wá ń tọrọ àforíjì lórí ẹ̀ṣẹ̀ tiẹ̀ tọ́lọ̀ mú tiẹ̀ kú tìyàwó rẹ̀ tí ò kú ń bẹ̀ nǹkan kò ní ra àwọn ọmọ rẹ̀ ni bí wọ́n bá ti ń jí rẹ̀ bẹ̀ síwájú ọlọ́run ó mú ìyàwó rẹ̀ dáadáa ẹ̀mí ó dìde ń lọ kírun ìyàwó rẹ̀ ò ńlẹ̀ ọwọ́ àti mọ́sálásí dé ìyá kìíní tó ní kírun yẹn yín kì mo ní sáré báyìí ń dáná ibi iṣẹ́ náà ókè ókè yàá má pẹ́ ń wá ń dáná ibi iṣẹ́ fún wọ́n wọ́nà náà wọ́n ti kírun dé o kò tí kírun o ọba bá bá tán tó òórùn wọ̀ tó dìgbà tí yìí kírun fọlọ́nkọ́lọ́ wọn mọ́ ẹjọ́ <laughs> wà lóun náà yóò tún lọ pọn mi tó wẹ̀ wá ẹ̀tọ́ ọ̀tọ́lọ́hùn ọba oníkọ́ máa gbé fún ọ kọ́ máa níbo la àwọn ìyàwó wa wà kí ni wọ́n ń dẹ́wò kí ni wọ́n ń ṣe tí bá ti gbà rẹ̀ sí wọ́n gbà lẹ́ni tó yọ ọ́ gbà nù wọn tí ìṣẹ́ntì ọ̀yọ́ gbà. kọ́lá rọ̀bànà atọ́kọ̀ àtìyàwó àwọn méjèèjì wà jọjú rẹ̀ bẹ̀ síwájú ọlọ́run pé èrè ọlọ́run ọba wà zọ̀lámùnà àwọn. àwa gan ti mọ̀ a àbúra wa sí àwa gangan ti mọ̀ pé a ti ṣàbòsí. Si kìí sì wọ ọlọ́run la ṣàbòsí fún aṣàbòsí fúnra wa ẹ̀ẹ́dá wa náà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa síwájú ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn ẹ dákun bàbá tí wàá ń ṣe ká máa ṣe kí ni o ká máa mú àwọn ìyàwó wa dáadáa obìnrin máa kàn gbé wọlé gan o ah! téèyàn bá ẹni tí ó já àmújù tí ò ní jèrè jù láyé lẹni tí bá ń gbé obìnrin sáfẹ́sìn ọlọ́run torí pé kò sí ní tí ó ṣe fọlọ́ ìwọ náà ló padà forí kò yóò bẹ̀rẹ̀ látòrí àwọn ọmọ rẹ àwọn ọmọ rẹ yóò kọ̀yìn wọn sí ọ kò kú ní bẹ̀rù ọlọ́run kò ní jẹ́ wọ́n wọ́n mọ̀ wípé bàbá wọn ń bàbá yóò ti jẹ́ ọ yáwọn ọmọ kí ẹ̀yin kú lọ́kọ mi yóò ti gbé sáwọn àwọn náà wà mọ́ òkú àwọn lọ́kọ ìyá àwọn bàbá àwọn kàn bàbá lásán ọkọ mi ilé àtúnyẹ sí bàbá ẹ ọmọ tiẹ̀ pọ̀ mélòó mo bí sóńkọ́ lọ́wọ́ bá àwọn eléyìí wọn ni kọ́ọ̀lá ẹja kẹ́kọ̀ọ́ lára ádámù àtìyàwó ẹ̀ kọ́ọ̀lá rabbana zalamna àrùn. atọ́kọ àtìyàwó ní ẹjọ́jọ́jì rẹ̀ bẹ̀ lọ síwájú ọlọ́run ẹ̀ẹ́mélòó làwọn àti fẹ́ bẹ lọ́hùn táwọn àtàwọn ìyàwó wa ẹjọ́jì rẹ̀ bẹ̀ síwájú ọlọ́run ẹ̀ẹ́mélòó. akúnká sábọ̀ àwọn ìyàwó owó òkú òlé wọ́n ń tó ewédú wọ́n tó ewédú lọ́wọ́ ewédú sàárì àwọn wà lọ sáfù ah ẹ ti dé ìlú Ah kínní ah, ah ti dé àìsàn kírun tán náà ni ah ọlọ́wọ́ bọ́ sàgbà lọ́wọ́ ọlọ́wọ́ ṣe kínní kò sí kí ọkọ náà wọ́ọ̀rì ẹ tètè tó ewédú ẹ tètè dáná o kí ẹ ká lè <laughs> àìmọye èèyàn nínú wa amẹ̀tọ́ wa pọ̀ àìjẹ́ wọn fi dùn á ṣùgbọ́n tó bá di bí ẹ̀tọ́ ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga kọ̀ọ̀rán ẹlòmíì ọlọ́run sọ̀rọ̀ gbìjà ah, ah, ìyẹn gbìjà ọlọ́run. ọ̀rọ̀ ayé òye wá sí dáadáa òye wá sí òye wá sí kọ́lá rọ́bànà alọ́jìnlá kọ̀ bá ee ọkọ àtìyàwó lóru bá a ṣe ń gbìyànjú tá a mú ara wa lóru ẹ̀já fọlọ́ náà lẹ́tọ́ ẹ̀ kọ́ọ̀lá rọ́bànà àwọn méjèèjì wọ́n ní rọ́bànà ọkọ mọ́lọ́n ìyàwó mọ́lọ́n ee ibi tí nǹkan wà gangan nu ọkọ gangan ọmọ ọlọ́run ìyàwó náà ṣe kínni ọmọ ọlọ́run àwọn méjèèjì wá mọ̀ rẹ̀ ní padà sí. Si ìyàwó tiẹ̀ sì ti ń kọ́ àwọn ọmọ bí wọ́n ṣe máa jí owó lápò bàbá wọn torí gbogbo ìgbà tó bá fẹ́ fọṣọ tó kó kúrò lápò rẹ yóò nà ni yóò ní ọlọ́run ṣeun tọ́wọ́n bá béèrè pé owó jẹ́sí jẹ́sí kó fún dáàdì ah dáàdì ìyá tó gbọ́dọ̀ kó owó eléyìí fún un ẹni tí ò ní folú ẹ lówó kankan tẹ́lẹ̀ àwọn ọmọ náà padà máa ṣáàchì àpò. kọ́ọ̀yà rọ́bànà bọ̀lámúná àǹfọ̀sà ẹ dákun ẹja di ẹ̀kọ́ yẹn mú ẹja di àwọn ìyàwó wa gírígírí ó bẹ̀rẹ̀ láti ibi ìmọ̀ ọlọ́run lọ́ka tó lálàáfíà àwọn obìnrin bí wọ́n lóyún wọn a máa yọ́ lọ lé ìyẹ́wò bóun ìyàwó tí ò sí ní yọ́ lọ bóun làwọn ìyá rẹ̀ ò sí ní máa gbé nǹkan wá fún wọn mọ́jọkọ̀ rí orí o tí ó sì máa gbà ẹbọ tí fi ń fọkọ̀ mu ti ń tà mí sínú ọbẹ̀ fún wọn náà tó mà ní tó lè mú ọlọ́kà yóò tá sínú ọbẹ̀ àwọn òògùn yẹn kì sábà dáa nítorí lè fọkàn rẹ balẹ̀ ó ní pé kọ́lọ̀ kó ti di ọ pé kọ́lọ̀ wọn bó ti yé kẹsàn-án ọlọ́run ti dùn la bọ́ ọ bá mójútó mọ ọlọ́run lọ́kàn tó lálàáfíà mójútó yàwó ẹ o bọ́ ọ bá ń kírun mójútó yàwó ẹ kò sọ́gbọ́n tó fẹ́ ṣe bọ́ ọ bá ma mẹ́fà ó lè kó mẹ́fẹ̀ẹ̀fà mẹ́rin bá yà sọ rẹ méjì ọ yà sọ ya wọn kò sọ́gbọ́n tó fẹ́ dá sí eléyìí tí ó le fún ọ ni pé kíkan ọ yà sọ rẹ kí márùn márùn kọ́ yàsọ̀ ya rẹ̀ lọ níyàtọ̀ òjò ṣẹ̀ṣẹ̀ ọlọ́run ṣe ẹ̀sìn mọ̀ wípé ẹni ọlọ́run bá ṣàánú lè lé ìtọ́pọ̀ nu ọmọ wà á wọ́dù ẹnu ọkùnrin ah, ọlọ́run ṣàánú rẹ̀ ni ọdún obìnrin lọmọ ọkọlọ bọ́kọ̀lọ́kọ́ àìgán ṣe tó gan ẹlòmíì ti báyà rẹ̀ sọ̀rọ̀ nú àwẹ̀ ọlọ́run lọmọ iye ìgbà kan ikú ìbà bẹ́ẹ̀ ọlọ́njọ́ asámú ọlọ́njọ́ asámú láti jọ asámú dò wọ́n iye ìgbà tí wà á ti yá rẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀mí lónìí wa àti bàbá rẹ̀ ń sọ̀rọ̀ ta ní rọ́wọ́ rẹ̀ jù nù àwọn méjèèjì láwa tá tó bá inú wa wò táwọn ọmọ rẹ̀ náà rọ́bànà rọ̀lámúná àrùn wà ìlàmúta òfìrìlànà wàtàrùhámúná gbogbo ẹ̀ dọ́mírù yẹn jámọ́ òní o fún wa kì í sọkọ nìkan kò ní ìdí kíyàwó ọ̀dà a ah, bí kò sápèjúwe àwọn ànábì ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba ránṣẹ́ wọ́n lé lẹ́gbẹ̀rún kan wọ́n lé one thousand torí tẹ́lẹ̀mí orin ní pé ṣe bíyàwó Nuhu kódà ẹ̀bíyàwó lótù ọba rí méjì nínú ọba one thousand kí ni ẹ̀ náà zero point ẹlẹ́yìn lára àmọ́ ṣáṣí sọ wá arápèjúwe irú ẹ̀ Muhammad ni orí lára abubakiri orí lára umaru orí lára usmanu orí lára ali àní ẹja mójú táwọn tó lọ ń fi tìwá kálí bá a jèrè. wa ahlikum naro lahakura. ìlànà ṣìdáàdùn. أمرهم tọkọ bá máa ṣe ètò ẹ tíyàwó ọba mà á ọwọ́ ọkọ kò bá nǹkan ọmọ ń kọ ọmọ ń kọ ọmọ ń kọ ẹja múra fatala ń kọ ádámù ẹwọ nǹkan ọlọ́ọ̀ni ádámà tóró lànà bí ọlọ́run òun lọ́lọ́run ọba sọ àwọn kẹlímọ́tì kalẹ̀ fún kí ádámà àá ṣàforíjìn fún ọ àwọn kẹlímọ́tì tó sọ ni tó fi ra foríjìn ṣùgbọ́n àgbà tí ó sọ sọ́dà sọ ẹ̀mí tí nǹkan wà nù ó tá a ti gbọ́dọ̀ ṣàkíyèsí àwa ń dá dáadáa ṣe àjọ ọ̀ràn ìyàwó wa àwa mójútó run àmójútó àwẹ̀ àwọn ìyàwó wọ ò mójútó àwa àmọ́ bó ti yá àwọ̀ sọ àwọn ibi tó yẹ àrìn sí a ní kí ìyàwó ọwọ́ lọ máa ṣe ẹlẹ́gbẹ́ ẹlẹ́ja wọ́n máa ṣẹjọ́ ẹgbẹ́jọ́ elépo wọ́n jọjọ́ wá ń dájọ́ ẹjọ́ kí ni kò lè ní ìtẹ́gbẹ́ ní kó lè ní ń tẹ́ obìnrin tó lọ́kọ tí ò lálẹ́. orin tí wọ́n kọ́ fúnra wọn o wọ́n wà máa kọ́ wọ́n máa kọ́ra wọn kọ́kọ́ ìyàwó rẹ̀ náà ń bẹnu ẹgbẹ́ ẹlẹ́jà woman leader <laughs> woman leader ẹgbẹ́ òṣèlú àwọn obìnrin mùsùlùmí wọ́n ti gbé borun lọ. àwọn èèyàn máa ń fi borun tẹ̀lé eégún lẹ́dẹ̀ẹ́ kíní kan á dì máa lé o láàyè láà ìlà ńlá lẹ́jẹ̀ wà lọ́yìn lẹ́yìn eégún kíní kan á ìfẹ́ dákọ̀ rẹ̀ ni o kíní kan á dì máa lé o láàyè láà wọ́n sì pe làásàrè wọ́n sì yà mọ́sáàsì wọ́n tún bẹ́ẹ̀ yin eégún padà bẹ́ẹ̀ ni tí wọ́n bá pe làásàrè wọ́n wọ mọ́sáàsì lọ wọ́n kì í tán wọ́n tún ṣe bòrò báyìí wọ́n tún bọ́ sẹ́yìn ẹ̀. wọ́n jọjọ́ ń dé káwọn dorú ní àwọn ọkọ sì ń bẹ mọ́sáàsì yàwó lè mi ń bẹ bẹ́ẹ̀ ádámọ̀ ò ṣe tiẹ̀ báwọn àforíjì ọlọ́wọ́n bàbá ọba ọbọkọ eririwa wa àwọn ọmọ wọn àwọn ọmọ rí wa ń jáde ń bẹ̀ bó làánú sí mójútó tiwa náà fatala ńkọ ádámọ̀ mi rọ́bì hín kẹlímẹ́tìn àwọn kẹlímẹ́tì ọlọ́wọ́n bò fi pamọ́ ọwọ́ ọlọ́wọ́n méjèèjì wọ́n jọjọ jí rẹ̀ bẹ̀ síwájú ọlọ́run wọ́n bá ń a ti mọ̀ pé a ti ṣàbòsí fúnra wa ọlọ́run wà ilẹ̀mùtà òfìrìlànà ibo la lọ tó o bá ṣàforíjì fún wa ilẹ̀mùtà òfìrìlànà tó o bá ilé ṣàforíjì wàtàrhàmùnà tó o kẹwàá lánàá kú a ti mọ̀ pé fò láṣẹ ọlọ́mọdé aṣòfò ìdí ọlọ́run ọba àfẹ́ ṣòfò àfẹ́ ṣòfò ìdí ọlọ́run ṣàánú wa. ee ọlọ́run ní fata abáàlàyé innahu huwa. ọlọ́run ní pé nítorí pé ádámà ọmọdé ọlọ́run ọba padà sí ọ̀padà nítorí fata ọlọ́run làgbà tútù bẹ́ẹ̀ kí ni ń bẹ lọ́wọ́ tiẹ̀ tó rò pọ́ lọ́wọ́ bò lè sàánù huwa tawwabur rahim ọlọ́run ọba lóhùn ọlọ́run ọba lọ́ba tí gba títúbà ẹ̀dá lọ́pọ̀lọpọ̀ tí n bá wá gbà tán arọ̀hìmù tún ni mí mo tún ní kẹ́ ẹ ṣà lọ́dọ̀ yín tó fi kẹ́ ẹ ṣà yín tó fi lè bá ẹ̀wọ̀n tó lọ́n fi kún fún ádámà ádámà lẹ́yìn ìgbà tó dá gbogbo ọ̀rọ̀ yìí tán tọ́wọ́ túbà lọ ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga ẹni dáadáa ni tẹ́lẹ̀ kì í dáná bíi Allahu Akbar ẹni dáadáa ni ádámà kò lẹ́sẹ̀ lọ́rùn ẹ̀ṣẹ̀ tí ó kọ́kọ́ dáná nù kì í sísá ànábì ọlọ́wọ́n bá ń gbà náà lọ́lọ́run fi sọ wípé wàá sọ ádámù rabbahum fàkọ ádámù ṣe ọlọ́wọ́n ọba ó sì sọnù ọlọ́wọ́n ni thumma jtabahu rabbuhu thumma jtabahu rabbuhu fataba alayhi wa hada ẹ̀yìn ìgbà yẹn lọ́lọ́run wá sàálẹ̀ sá ó tún sọ́dọ̀ ànábì ọlọ́wọ́n ńgbè ó tú bá tán ọlọ́run bá wá sàálẹ́sà ọ̀sọ́dà nábì rẹ̀ ọgbà rẹ̀ wàhádà ọ̀nà ààyè téèyàn fi eré wájú ọlọ́run ọba láyé àti lọ́run ọlọ́run wá fi mà á. báwa náà bá fẹ́ gbogbo àwọn pàṣípàṣí ìwà ẹja bọ́ra ń bẹ̀. eléyìí tá a fídíò yìí tó gbogbo tó ń jáde ti Yorùbá tí wọn rí pé ti Yorùbá àwọn kan bẹ èdè tẹ̀ àwọn èèyàn sì tún gbọ́ gàwú gàwú kí ni ń jẹ́ gàwú yóò sì máa pariwo gàwó gàwó àwọn èèyàn náà sì máa pariwo gàwó gàwó wèrè kọlù ọ <laughs> àdánwò kí ni ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n kọ ilé ìtàwọn èèyàn mọ̀ túmọ̀ rẹ̀ ìgbà wọn rí i pé wọ́n gba òrí ẹ̀dá yìí kan wọ́n tún wá gbà wọn kan dé tí ò nítumọ̀ àwọn èèyàn sì tún jó náà ni wọ́n ju pa wọ́n ju sẹ́ wọ́n sì kọ̀ wá sálà àláfíà tó nǹkan lára àwọn èèyàn mọ́ ẹ dákun ilé ayé làwọn aláǹgbọ́ pé lè yín kú lọ́tún eré yín kú lọ́sì ìjọ ìlà àmàtà wọn kù ẹnìkan ló ń gbọ́ ọ̀fọ̀ ẹnìkan lónìí kó yọ̀ lẹ́nu àwọn jọjọ wà papọ̀ lánàá ó sì sàn wọ́n fẹ́ jíjẹ sàárì ó ti bọ́ sọ̀dọ̀ lọ lánàá lánàá yìí ó béèlì èèyàn lágọ̀ọ́ ọlọ́pàá èèyàn ń bẹ lágọ̀ọ́ ọlọ́pàá tọ́jẹ́ bí ọmọ akọ́sìn ó sì ń lọ́lọ́ béèlì ẹ̀yìn kẹ́kọ̀ọ́ sí kẹ́ni ah, mo ní plane bí. àwọn dókítà tún wá test ẹ̀ wò wọ́n ní ah bíbí kínní yìí ó ráìsì ṣùgbọ́n má gbàwẹ̀ rẹ ló tún gbàwẹ̀ lánàá. مات من غير إيه gbogbo àwọn tá à ń gbọ́ pé wọ́n ń tú fọ́ wọn tí wọ́n sáré àwọn ìyẹ́kẹ́ ń bẹ ló ń bẹ ńlá ọtẹ́kì láti sí láti dùn ta wọn àti ìkúdò ni wọ́n sì ń sẹ̀mí ẹlòmíín gbà àwẹ̀ tiẹ̀ tí ó gbà fọlọ́ ẹlòmíín ọlọ́run ọba ń fọ ẹ̀ṣẹ̀ tiẹ̀ má kúrò lára rẹ̀ kó tó wá bá a tọ́lọ́run a máa fi ẹ̀ṣẹ̀ fo ẹ̀ṣẹ̀ mọ́ lóríṣiríṣi bọ́lá wọn bá ti ń ṣe ẹni tó wá sí gbogbo nǹkan wọ̀nyí tí wọ́n tẹ̀ tó ń gbààwẹ̀ lọ tó sì gbààwẹ̀ já tí wọ́n sì sínú tí wọ́n sì ọjọ́ sọ̀rọ̀ tó sì lọ sùn ó sì di òru pé ọ̀yá ẹ jẹ sàárì ti sátidé ó sì ti bọ́ wájú ọlọ́run kọ̀ wá tán nítorí làwọn àmọ̀ títí wọ́n dé ẹ̀já tètè ṣe bí ádámà ti ṣe fọ́tàlá kọ́ ọ́ kẹ́lì máa ti hàn. innahu ọlọ́run ọba ṣàánú ádámù torí ipò túbá ilẹ̀kùn títí bọ́ ọlọ́run ọba Kìítì. í tì kì pẹ̀lú ọlọ́run ilẹ̀kùn títúbá rẹ̀ kìítì. Kìítì. tì kì í tì tẹ́yìn abá ti túbá tán ọlọ́run ọba ọba tó rà rẹ̀ ga ó ṣàánú ẹ̀ anábàá Muhammad sallallahu alayhi wa sallam ó èèyàn méjì kan ń bẹ́ẹ́ tó bá dọjọ́ àlìkìyàmọ̀ ọlọ́run ọbọ̀ ọmọ fi hàn rẹ́rìn ni yàtàkù lọ́hùn yìí láàárọ̀ jùlá yìí ni àwọn méjì kan bẹ ọlọ́run ọbọ̀ ọmọ wá rẹ́rìn wọn. ọ̀kan nù wọn olópa kejì báwo ló ti pa ọ̀kan jẹ́ mùsùlùmí ọ̀kan jẹ́ kèfèrí wọ́n wá pàdé lógun ẹ̀sìn kèfèrí wá pa mùsùlùmí tí ń jà fọlọ́hùn látara pé ń já afọlọ́run ọlọ́run bá ní kó máa dọ́mọ wọn. eléyìí tó jẹ́ kèfèrí sẹ́rù rẹ̀ ọyọ́yọ́ ráforíjìn lọ́dọ̀ lọ. ó náà wá ya ó wá ṣe rábaraba rábaraba lọ́lọ́run bá tún sàánú ẹ̀. àwọn méjèèjì wà látàrí wípé eléyìí bá tún gbà sílámù padà òun náà tún wá di ẹni tí ń torí ọlọ́run ọba jà àwọn méjèèjì ọwọ́ apàdé ara wọn lálìjánà ọlọ́run ọwọ́ ara rẹ̀ pé ee àlìjánà tí ìwọ ń wá tẹ́lẹ̀ yìí ní kíní kan lọ́pọ̀ sí òde bẹ́ẹ̀. ala inna allaha yaghfiru dhunuba jami'a. ọlọ́run bá máa ń ṣe àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ti nàìjíríà yìí ga o ẹ̀jẹ̀ àjọjọ túbá gbogbo wa ká lọ túbá gbogbo wa pátápátá ẹja anuba muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹni ramadan bá dé tọ́ lọ tí ọ̀rá foríjì ọlọ́run ó ṣàgbákò kọ́lọ́run fi mú ẹ̀gbọ́lẹ̀ ọlọ́mọdé wà ní ẹni tọ́lọ́run bó fi mú ẹ̀gbọ́lẹ̀ ẹja túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba kásìrán wa lọ́wọ́ ká wa lọ́wọ́ èṣù ẹni ó bá fẹ́ gbara rẹ̀ lọ́wọ́ èṣù ní ó fi bọ́ lọ́wọ́ èṣù ọlọ́run aṣọ ó fi tẹ̀lé léyìí e. ọlọ́run bò ó fẹ́ kí àwa ká kó sínú táwọn bàbá àtìyá wa kó sí ọlọ́run bá wa tètè wá ṣàlàyé nǹkan fún wa ká má ba àkó síbẹ̀ lọ́lọ́run ní kó nà ọ́yá. kó عليهم ولا هم ọlọ́run bá ní pé kulna gbogbo yín ẹ jáde kúrò ń bẹ̀ ọlọ́run ní ẹ jáde kúrò ní àlìjánà ẹ máa lọ. fa imma yatiyannakum minni ẹ máa retí ìmọ̀nà ń bọ̀ mi ọlọ́run ọba ọba tó ga sọ̀rọ̀ ó ní ìmọ̀nà ń bọ̀. kí ni mọ̀nà tí ó padà máa wá káwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ká má bàa kó sí ibi tí àwọn bàbá wa kó sí òní tí rọ̀ lọ́hùn tá a jókòó ti ọ̀kan nú ẹ̀ òun ni àwọn tọ́lọ́wọ́n bọ́ sọdà náà bí ẹ̀ nínú àwọn ọmọ ádámà ọlọ́run ní tírú hùdá yìí bá wá dé tá a nábì dé eléyìí tó bá wà nù muhammadu sallallahu alayhi wa sallam àti tíra rẹ̀ alukur'an tí wọ́n bá wá sọ fún ọ wípé ntọ́lọ́run fẹ́ ni sunna anabi ni فمن تبع هداك níbòmí ọlọ́run ọba ọba tó láàrin ga ó ní èbì tọ́mínà jẹ̀míà ẹ̀yin méjèèjì ẹ jáde ẹlọ́mọ bára yín sọ̀tà fàyímà kì í ànàkùn mí ní. tí ìmọ̀nà mi bá dé fáma ní tàbá àhùdá yàfàlà yàgbé ìlú ọlọ́run ní ẹni ó bá tẹ̀lé mọ̀nà mi láyàdé lò kò ní sọnù wala yashqa kò ní sori ibú ìdàkejì ẹni pé ẹni tó bá ṣe kínni wa man fa inna lahu dán ẹnì kọ̀ọ̀kan wa àyínláwí dàrí wájú ọlọ́run ọlọ́run ní rúṣù lan mubashirina wa mundhirin li alla yakuna linnasi ala Allahi hujja hùdáyà tí ń bọ̀ tọ́lọ ní ń bọ̀ ọlọ́ni a ti gbé àwọn òjíṣẹ́ dìde kí wọ́n máa fún yín ní ìròdùn rà àlìjánà kí máa kìlọ̀ ọ̀yà fún yín lè aláyakúnà lè nà sí alàlọ́ ìhújà kọ́mọdọ́jọ́ àlìkíyàmà kẹ́nìkan ó lóun ó ní àwíjàre kankan kò ní sí. ọlọ́run ní tàbí àhùdáyà ẹni ọba tẹ̀lé mọ̀nà mi tí ò ní ayé ọmọ fi mí ṣe ẹ̀yẹ́ ìbí níwà máa ṣe bí àfa wọn wàá pè mí ní oní ẹlòmíì lè máa pè mí ní túbà ẹni ó pè tú ní ọ̀sà gbáko wọ́n máa pè mí o sọ́nà ṣùgbọ́n wọn ní ọ̀yà <laughs> wọ́n máa pè mí ní eléyìí lọ wàá fi ní sẹ̀sìn ọlọ́run mọ́ irun tó ń kí náà àwọn kan fi ọ́ ṣe yẹ̀yẹ́ wọ́n ló ń kọ̀ dí sánmà àwọn kan sọ bẹ́ẹ̀ nígbà ká máa forí kanlẹ̀ kúkúkú eléyìí wàá lọ lọ́wọ́ wò ọkàn ni wò ọkàn ẹni ọkàn ẹ̀ dọ̀tí ẹnìkan máa sọ orú ọ̀rọ̀ bá ń jáde lẹ́nu kọ́kàn rẹ̀ ọmọ dọ̀tí àwọn tọkàn wọn dọ̀tí jù ní ẹ̀dọ̀ ọlọ́run àwọn ẹ fama fáwọn tàbí ahọ́n. fala khawfun alayhim ọlọ́ni ẹni ọba tẹ̀lé mọ̀nà mi kò sí bẹ̀rù fáwọn ọmọ wala hum yahzanun wọn à ní fẹ́ kó o láyé kí wọ́n wò kí n táwọn fẹ́ àwọn mm, yàzànà wọn à ní ṣiṣẹ́ kí wọ́n wá wòye pé á ah, ṣe ìṣàṣìdànù mo ṣe kí wọ́n á máa wàánu bànújẹ́ kò ní ṣẹlẹ̀ sí iwájú ọlọ́run. fàmán tàbí àhùdáyà èwo látẹ̀lé torí ńgbà tó lọ́n sọ̀rọ̀ yàn ó fi kejì lé wọn ni ó tẹ̀lé gẹ́gẹ́ bó ṣe ṣe ń bi tọ́ ha náà nu ó ní wàá máa àròdọ̀ à ń zikiri ẹni tó bá ní ìmọ̀nà mi ò lójú tó yóò gbàyé yóò ráyé gbé ṣùgbọ́n ayé ìnira ni ó máa gbé. wàhánà ṣòro hàn ọ̀yà ọmọ. tó bá tún dọjọ́ ọ̀gbẹ́ǹde yóò tún fọ́ lójú ọlọ́ni tó bá dọjọ́ ọ̀gbẹ́ǹde yóò fọ́ lójú bó bá gbé ilé ayé yóò ìnira tó bá lówó yóò fi ṣẹ́rú ẹgbẹ́ yìí bí ò lówó yóò máa sáré kí yóò máa dààmú ọlọ́mọdé á dààmú ẹ dákun ọlọ́run ọba ní kí fámà tàbí àhódà. wala àhán ah, um. bọ́ọ̀ la ṣe mójútó mọ̀nà ẹ̀sìn ẹ dákun à ń tẹ̀ wá ń tíráyè à ń gbàwé à ń ṣe kankan kan bóò làwọn ọmọ àtìyàwó torí gẹ́gẹ́ bá àwùjọ ṣe rí contribution mi àti ẹ̀ náà ni àbúrò mi náà wà ń bẹ̀ ẹ̀gbọ́n mi wà ń bẹ̀ àbúrò tiẹ̀ náà wà ń bẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ wà ń bẹ̀ báwọn àbúrò rẹ̀ bó ṣe ṣiṣẹ́ lórí wọn tí wọ́n ń kírun bó ló ṣe ṣiṣẹ́ lórí àwọn tí ó kí táwọn ló fi máa kí. lẹ́ẹ̀dẹ́ ní ìsìn lọ́dún mẹ́wàá mélòó kan sẹ́yìn kò sọ́mọ oró ọmọ oró ti wà lẹ́dẹ́ wọ́n ní àwọn ọmọ oró nù bẹ́ẹ̀ bá fẹ́ ra ọ̀kadà tẹ́ bá ti rí tọ́wọ́ rẹ wọ́n ní ah, àwọn ọmọ oró ní ẹ̀gùn ọmọ oró bò wọ́n ọlọ́kadà tí ń gba twenty twenty naira thirty thirty naira yóò wá máa ní àáké lára ọ̀kadà yóò máa ní ọbẹ̀ tí yóò fi gún òyàn tíjà bá dé lára ọ̀kadà àwọn ilé ibi tí ò ti ṣe é gún lẹ́dẹ́ẹ́ àwọn kan wá dé àwọn ọ̀dọ́ àwọn ọmọ kéékèèké ọmọ thirty twenty kíni kan jẹ́ àwọn forty wọ́n làwọn di egun lẹ̀ wọ́n sì lọ ṣe egun bẹ́ẹ̀ ni sì lọ tí ò sí rárá àwọn ètò wa à ń bẹ lọ́hùn lórí ni ó ti parun àwọn eléyìí tó lọ sẹ́mi wọ́n sì ń gbé àwọn ọmọ tó ọmọ pé ọmọ thirty five ọmọ pé ọmọ forty àwọn kéékèèké wọn bá wá pọ̀ sí tí ju bá ń lọ tí fọ́nká mélòó la mọ̀ tí tún dalẹ̀ ẹ lóbi ọmọ mùsùlùmí ọmọ mùsùlùmí ni A àwọn míì tí wọ́n pa nù àwọn ẹni múra hajj gan pé hajj ti ń bọ̀ yín lọ láwọn tó ṣe wípé olóńgbò lọ́lọ́run bí wọ́n bá ti rí yìí pa àwọn àlérí ń pa ah! àti olóńgbò àtẹni òní yaakari hmm, yaakari ẹ̀ẹ́dá ẹ̀ẹ́dá dúró déédéé. ẹ dákun faman tabi'a hudaya fala khawfun alayhim. nínú àwọn tí ò ní banújẹ́ tí ò ní sípàyé kéke fún ọlọ́nkọ́jẹ́ mi àtìyàn wà nù wọn ọlọ́nkọ́ fi wá ṣe kòńgẹ́ dáadáa innahu ala kulli shay'in qadir subhanakallahumma wa bihamdik. tábàárí bèrè ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrún naam wa anta jazakallahu khairan. ok wọ́n ní sẹ́yìn alẹ́ yáwó kó fi ṣe kó ma ẹni ọba ní tí ó fi san ó lè yá kó fi ṣe ẹni tí ọba ní tí ó fi san ọlọ́wọ́n bọ̀ jẹ̀yàn ń pa so kọ́ yáwó kan àti yáwó rẹ̀ ọmọ fi jẹun eléyìí tí ó fi yáwó sàkíkọ̀ tán tí ó wà dá wàhálà lẹ̀ tí wọ́n ti gbé àwọn àbóòsìn wọ́n dẹ̀ mọ́ láwọn abẹ́rù ọlọ́run ẹlòmíì máa yà dójú ti débi pé mọ́sálásí <laughs> ẹlòmíì burú yóò gbé tàùsírì ní tìlọ̀ ọba àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ so ọlọ́wọ́n bọ́ sànù wa kò ní dojú tiwa ẹ má jà ṣèjájú ara wa lọ now then then ṣe ẹ yí àwọn kankan bẹ náà tó yẹ agbóyé àti saki kò le rárá àwa la sọ dọ̀ràn o àwa la sọ dọ̀ràn n tí a ń pè ní àkíkọ òun ni ẹran tá à ń pa fọ́ọ̀mà gbogbo ẹni ọba bí ma tọ́ba yìí lè pẹ́ran ó ti sàkíkọ bí ó sì ṣẹran ó kù sí lọ kó sí ló bá ṣe wù tọ́ba àwùkọ́ bọ́ bẹ́ẹ̀ kọ́ máa jẹ́ òun àti yẹ ọmọ kẹ́ jẹ́ kò sí wàhálà má pa àfa kankan má pa lẹ́dẹ́wí má pa etí ọ̀lẹ́dẹ́wí má pa kankan jẹ́ gbogbo ẹ̀ kò sí ní tó ṣe é bó wá sì wọ́ wá mú ekiri méjì pàdé mi mọ́sáàsì kí n mú mi àlùfáàrẹ omi kí n kí n mú mi sí ọlọ́nu ó ti ṣe kó ma pọ́blẹ́mù tá a ní ni pé bàbá ti pèrò káwọn èèyàn lọ rẹ rẹ àwọn èèyàn ó sì dira wá nítorí òṣòjẹ <laughs> òṣòjẹ ń lù ú tó bá wúyàn kò síbi kankan tó wà nú ẹ̀sìn pé bọ́ ọ bá fẹ́ ṣe kó ma ọ gbọ́dọ̀ péyàn kò síbi kankan tó o bá péyàn o ṣe sádàkà ni ọ gbà ládàá tí sádàkà o bá yọ kì í ṣe tipátipá bọ́ bá wù ọ́ tó o bá péyàn gan ẹran òun náà fi sí àwọn wájú ọ̀rá bí o yọ pure water wá á pọn mi ẹ máa ṣẹ́ mi nínú ẹ máa jẹun ẹ máa mú mi kọ̀ yọ ráìsì kò sí nǹkan tó ṣe torí tá à ń pè ní ṣíṣe kó máa ní pé àfi kí n rùmọ̀là kí n ṣe jollof rice kí n ṣe fried rice kí n tó ṣe máìmáì kí n ra mọ́ọ̀tì kí n ṣe gbogbo èèyàn lọ́lọ́run bò láṣìírí irú ẹ̀ ẹran nìkan lọ pàtàkì ráìsì ọ̀ pàtàkì àmàlà ọ̀ pàtàkì ẹran nìkan kì í sì ṣe dandan ní kẹran yẹn wọ thirty five thousand bó bá yín seven kì í ṣe dandan ní pé mọ́jẹ̀mú ẹran iléyà ni ẹran àkíkọ̀ rárá kì í ṣe nǹkan kan náà rewúrẹ́ àbí ọ̀rá tú nítorí pàtàkì ni ẹran nìkan làṣẹ tó wà ń bẹ̀ lẹ́yìn ẹran kò sí nǹkan mi gbogbo tí èèyàn bá fi kún kò sí wàhálà o tẹ́ ẹ̀ bá ti mu tí tẹ́ ẹ̀ sì ń tọ́jú haramu ṣùgbọ́n ẹran gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ so kí lèèyàn wá fẹ́ yáwó sí tàbí tí wọ́n wá dó ń gbèsè bọ́ bá yọ ọ́ lẹ̀ ìjọ ọlọ́run bá ní ọyọ pé èèyàn ìjọ tí ọba yọ jẹ́ nǹkan ẹ̀ tàbí òpè àwọn oúnjẹ tá à ń fáwọn èèyàn tá a tó fi ń ràn ọ lọ́wọ́ lórí àti lọ dáná wájú ọ lọ lójú àwọn àfáwọn jára yìí nǹkan kan tí wọ́n á ń sọ ọkọ ọmọ yìí tí wọ́n tún rówó ra taari níbi ìkó mọ̀lẹ́ náà wọ́n tún ti rówó ra taari orí ológbò <laughs> níbi ìkó mọ̀lẹ́ náà wọ́n tún ti ọlọ́wọ́ bọ́ sàánú àjárí now now. Hmm. àwọn èèyàn kan bẹ tó ṣe wípé nǹkan ń jẹun lórí wọn tí nǹkan bá ti wá ń jẹun lórí èèyàn kò kú ní wọnú Al-Qur'ani níjọ́ kan máa sọ tiẹ̀ náà ni wọ́n ń sọ alijanna tá padà wọ̀ pẹ̀lú ògo Ọlọ́run gbogbo àwọn àtàwọn láwọ̀ alijanna yẹn náà òun lọ́lọ́run fi Ádámù sí ìyẹn ó máa jẹ́ wa nípa alijanna kọ́ máa sí ká lè mọ̀ pé ń bẹ kì mi yé. ọlọ́run bá wá dá àlìjánná yẹn wípé a máa wọbẹ̀ lọ gbére nígbà tí iṣẹ́ ẹ wá bá gbé awọbẹ̀ ádámù ò tí ì ṣiṣẹ́ tí ó gbé wọ̀ kì í tí ì ṣe ó dìgbà tí àṣẹ dé máṣe dé ọwọ́ alẹ́ pa máṣe tì ọwọ́ à ń ṣe máa ṣe iṣẹ́ rẹ ni ó ṣe wàá gbé ọwọ́ ó jẹ́ kó lóòlì jannata bima kuntum ta'malun iṣẹ́ yín tẹ́ ẹ ṣe yín ẹni tíṣẹ́ rẹ bá gbé wọbẹ̀ ni ó wọbẹ̀ lọ gbére ẹni ọba kan wọbẹ̀ ọ̀dà kan ni yọ jáde ṣùgbọ́n bó ṣe jẹ́ nù tó ń tó fàánù ń tó fàánù ó ti wá ṣiṣẹ́ tí ó fi wọ bẹ̀ báyìí pẹ̀lú ògo ọlọ́run ilé àlìjẹ́nà lànà bí wà á wa ọkọ̀ gbé wa iná láwọ̀ bẹ̀ lágbára ọlọ́run naam wa antum fa jazakumullahu khair naam. kò sí fanfa lórí pé ta lànà bí àkọ́kọ́ nù àmì kò sí kò sí èméjì ń bẹ pé ádámù ní ànábì àkọ́kọ́ kì í kàn sí rọ̀ṣúlù ni ṣùgbọ́n àkọ́kọ́ ẹni tọ́lọ́wọ́n bá ṣe ní rọ̀ṣúlù ànábì wa náà níbi náà ṣe Qur'an kò sí fanfa kankan ẹni tó bá ṣe fanfa lórí rẹ̀ ibi tí màá rẹ̀ mọ̀ nìyẹn ọlọ́ni iná awúhàyìnà ìláyíkà dájúdájú àwọn ọlọ́wọ́n ọba la fi ṣẹ́ran sí ọ ìrẹ́ Muhammadu sallallahu alayhi wa sallam kàmá awúhàyìnà ìlà nùhìn bá a ránṣẹ́ sí nùhùn wà nàbí yíìnà min ba'di àtàwọn ànábì tí wọ́n wá lẹ́yìn ẹ̀ sálàyé mi tiẹ́ so rọ́súlù àkọ́kọ́ nùrù ni ádámù nàbí yù lásán ni kò dàrú rárá rárá kódà kìí ṣe ádámù nìkan ni nàbí yù tó ṣáájú nùrù àwọn ànábì mi nà tó wa síwájú kó tó kan nù àwọn ànábì àwọn ànábì wa kò kàn sí rọ́súlù kankan nù wọn torí pé kọ́dùnù mẹ́wàá lọ́wọ́ láàrin àwọn méjèèjì pẹ̀lú tíbùnú Abbas ń lọ́ọ́ bí aláwọ̀ àánú tó sọ ìyàtọ̀ láàrin nàbíyù àti rọ̀ṣúlù àsọ̀njọ́ mi lágbára ọlọ́run náà. náà náà. ẹ jí kó nàá nàbíyà mọ̀nà ẹ lè jọjọ sàdúà ẹ lè jọjọ sàdúà kí ẹ sì kẹ́ fa nǹkan mọ́ ń o ẹ má lọ gba náà kàlẹ́ mọ́ ìjọ ẹjọ́ sàdúrà ẹ mọ ẹ mọ kí àwọn èèyàn ọmọkúrẹ́ ànábi sọ́lá alẹ́ wa lè sọ nẹ́fílẹ̀ òru yẹn máa yàn pẹ̀lú ìyàwó ẹ níjà wọn tá ànábi ó wà wájú tí ìyàwó rẹ wà lẹ́yìn. àwọn aṣáájú sọlá láàfíà ìbí wọn sàdúrà náà nù nẹ́fílẹ̀ òru ànábi àti ìyàwó rẹ jọ máa yàn jẹ ma tá ànábi ó ṣe lè má mu tí ìyàwó tó lẹ́yìn sọ wọn jọ ń sàdúrà ni ẹ kì í kàn sí lẹni kéèyàn ṣe bẹ́ẹ̀ lójoojúmọ́ yẹ kéèyàn máa ṣe bẹ́ẹ̀ Mm. ìhélà yẹn tó ń jẹ ni ni hmm. ah, ah, ìhé kẹjẹ ẹni tí mo rà ń bi kó ra da kí wọn da tó ń jẹ ni ìhélà ni kìí tó ń jẹ wọn máa ń tẹsẹ̀ nu ṣé wọn máa ń tẹsí mu wọn máa ń fà sí mu àbí ẹ̀fẹ̀ ni ilé wọn máa ti wọn sọ àbí wọn máa ti tí wọn sọ̀rọ̀ ọyá sáré. ṣé mo ní a máa ń fi sí àbí ẹnu yóò fi sẹ́nu tó bá fi sẹ́nu yẹn ṣé nǹkan kan ó máa jáde mẹ́ tí ó máa gbé mi ni atẹ́gùn àbí gáàsì atẹ́gùn lásán tó bá yẹ atẹ́gùn lásán ni kì í sọ. So kẹ́míkà wà ń bẹ atẹ́gùn yẹn ṣé atẹ́gùn tá à ń fi síwìn ṣé kẹ́míkà wà ń bẹ àbí kẹ́míkà wà ń bẹ wà ń bẹ <laughs> eléyìí kan lè jẹ́ kẹ́míkà àtọ̀dọ̀ ọlọ́run so atẹ́gùn ni tó bá jẹ́ pé atẹ́gùn ni kò affect àwẹ̀ rárá kò affect ẹ̀ ah! pátápátá àti pákó àti toothpaste àti gbogbo jẹ́ bá fi máa fọnu tá àti mà <laughs> tí ì bá ti sóúnjẹ ẹ̀ mọ̀ àwọn kẹ́kẹ́ ń bẹ tá a mọ̀ sí ìgbọ́yé sẹ́rí tí o bá ti jẹ́ wípé inú ibi tá à ń jẹun sí ni ń lọ kọjá àwẹ̀ kódà tí edori abẹ́rẹ́ bọ́ba téèyàn bá ṣèkè kó gba abẹ́rẹ́ kò sí nǹkan tó ṣe torí pé kì í ṣe inú ibi tá à ń jẹun sí labẹ́rẹ́ yẹn ń lọ gbogbo tí o bá ti lọ ibi tá à ń jẹun sí kọjá àwẹ̀ tó ẹ à téèyàn bá máa ṣe bá ara rẹ̀ yẹn ó balẹ̀ téèyàn bá wẹ̀ táwọn bá ń gbòtẹ́lẹ̀ ara rẹ̀ ó balẹ̀ sómi ọ̀wá wọnú ara rẹ̀ ni tó bá yẹ pé nǹkan kan ò gbọ́dọ̀ wọnú ara rẹ̀ yẹn ni èèyàn gbọ́dọ̀ wẹ̀ lọ́sàn-án àwẹ̀ torí omi ọ̀ wọnú ara yẹn lọ ara yẹn ó sì yàtọ̀ yẹn ó mọ̀ pé èyàn sì léwu ẹlẹ́mẹ̀wàá tá a máa mú mi ara ah, wa sì léwu ẹ̀ náà lè ṣàlùwàlá torí omi ó gbẹ máa la yóò sì wọnú ara lọ kìí ṣe ntọ́ bá wọnú ara lọ jáwẹ̀ ntọ́ bá lọ nú bí tá à ń jẹun sí òun ló jáwẹ̀ ó sì yàtọ̀ síra wọn ọlọ́run subhanakallahumma wa hamdika